tíra tá a fi ń ṣe dánilẹ́kọ̀ọ́ náà ni alkọ́lù mufid ala kitabu tawhid tí ó bá wá sheik muhammad bin sari al-uthaymin tó ṣe ṣẹ́rù tíra bàbá wa sheik islam muhammad bin abdul wahabi rahimahullah bí tí a ń kà lọ́wọ́ náà ni àdísì àbí òrìrà radiyallahu anhu tó jẹ́ sọ pé an أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا سبع موبقات اجنتي وان كان اسمجي تولي كوبا مباون بامبايا قالوا يا رسول الله وما هن ولو دي شلون با اوان اسمجي وني قال اشرك بالله وني كي سبب الولون وبا سبحانه وتعالى ولو ما سبب الله سبب والسحر نولا لكي ما كده وقتل النفس التي حرم الله إلا بالحق àti máa pa ẹ̀mí tọ́lọ̀n sí léwò láti pa múládé mẹ́jú mẹ́ náà àníbìdá dédú múnú wà ákùlù rìbá àti ẹ̀mà jẹ rìbá wà ákùlù máa lè yẹ tí àti kí ẹ̀mà jẹ wọ́n mú orúkà gbogbo àwọn ìsẹ̀lẹ́lá ni ọ̀tẹ̀wọ́lá yóò بنادم بشرو بنادم بشرو نعم وقوله الموبقات قلوا في أواي تولي كو قنبايا أي المهلكات ظن تولي كو قنبايا كان وجعلنا بين موبقا أصدقاء وان تكو قنبايا أي مكان الحلاك أي تولي قنبايا وقولوا قالوا يا رسول الله قلوا أنا كو قلوا جشي الله باو ma wọ́n ma hún na àwọn ẹ̀ṣẹ̀ wó ní ní kòpàrò bá hàn sáàlù àn tẹ̀bìyí ni ha ọlọ́wọ́ kọ́ bí lámì kókó sálàyé àwọn ẹ̀ṣẹ̀ yẹn fáwọn bí i tẹ̀bẹ̀yẹ na alfáìlọ́tún min ijmal yìí ni pé ẹ̀kọ́ tó wà ń kún mọ́rọ̀ wọ kalẹ̀ ló ní fún yàn yóò mú yàn láti accent bí hàn ó di àwọn sọ pé eh, learners center centered education ìmọ̀ bèèrè question yẹn yóò mú àwọn tí wọ́n lẹ́ni láti ní láti participate kò ní jẹ́ pé lecturer ẹnìkan ní máa sọ̀rọ̀ lọ so ìgbé ọ̀rọ̀ kalẹ̀ lórí bí wọn àwọn akẹ́kọ̀ọ́ yẹn fẹ́ máa ìfọwọ́rẹ́ rẹ̀ wọ́n ni fàáyé ẹjọ́ ń bá sọ̀rọ̀ yóò fẹ́ ma á ah, kí ni mọ̀kòbí káàtì yẹn ó di wà tápàlá bí ní ẹjìnà sí ṣẹ́rẹ̀k ẹjìnà sí sẹ́yìnrí ẹjìnà sí rìbá ó ti sàlàyé fún wa àmọ́ ó kéré olùdígbé almobi court sábà mobi court tó bá ní ìtẹ́lẹ̀bù sábà azonob ẹjìnà sábà ẹsẹ̀ méje àṣírẹ̀k bílá kò ní ìpèsè wọ́n sẹ̀ ń béèrè pé àmọ́ wọ́n á pèrè almobi court wọ́n á béèrè ìbéèrè tí wọ́n béèrè ó fa attention wọ́n torí ìbéèrè gẹta rí ẹ̀kọ́ ni àwọn fáwọn pé is'alu fa inna su'ala miftahu al-ilm is'alu yarhamukumullah ẹ máa bèèrè bèèrè ọlọ́wọ́ sànù fa inna su'ala tẹ́rí bèèrè jẹ́rí miftahu al-ilm kálíbà àmọ́ pàtàkì ìbéèrè lọ́lọ́wọ́ fi rán Jibril alayhi salatu wa salam kọ́wá bá nabi Muhammad sallallahu alaihi wa sallam lọ umar bin khattab radiyallahu anhu falabisu maliyan awa ajuto wa pedi alibi wa ni ya umar atadri man sa'il ndi o ma to bere ìbéèrè yẹn qala allah wa rasuluhu alam sibe ya bi unoni allah wa allah unoni inna jibril atakum yuallimukum amru umur dinakum yuallimukum o ko yin pe sin àti bere yẹn ma fi kon pa ẹ̀sìn ni ó di والله تعالى عالم اما ديرت با ولو ني كي ديرت سي ولو ودي الله مغفر ايوا نعم كناوي كسال عن تبيينها وبه تبين الفائده من الاجمال وهي ان يتطلع المخاطب بالبيان هذا مجمل لانه اذا جاء مبينا من اول وحل وحل وحله لم يكن له طلاق والقبول tuntun bá wá fi dẹ̀rẹ̀ pé àlàyé ìyànjú straight láì gbówá lójú jí kò ní nílùú gbọ́n bèèrè lọ́mọ́ lámìyẹ kún láò tọ́lọ́kọ̀ òun ní pé wọ́n àwọlé kòkòbòl kama ajmala fún mabẹ́ bí wọ́n mú wá lójú jí lẹ́yìn náà tó wá sí àlàyé ẹlẹ́kùnrin rẹ̀ wọ́n kọ́wọ́lò ma wọ́n máa hún na gbọ́lọ̀ pé àwọn àwọ̀ ní àwọn ìsẹ̀méjì yẹn náà ma ismul istifham al pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní pẹ̀lú ìbéèrè odin wa hunna khabarun mubtada khabaru bina mubtada ati abaru hunna ay mubtada muakhar o pe hunna ni bere ọ̀rọ̀ ta gu ni لأن هن ضمير المعروف هنا pronoun ni ta ta man ta tin tin refer sí ó di yin wa ma nakira ma ya wa nakira o kare gugun ka وقاعدة متتبعة أنه يخبر بالنكرة عن المعرفة ولا عكس وناني منه قاعدة أواني اللغة وناني في يوم تلين يوم النكرة بكتدوا والنكرة سوى النكرة سوى الجنان لا تلاقين تاما ودكي يوسيسي وقال قوله قال الشرك بالله وناني كي يسبوك الولون وناني àkọ́kọ́nù fàzánmọ́ lè anáwọ̀ áàmọ̀mọ̀ òbí kàtù wọn lọ́wọ́ bá anábì islam bẹnu àtẹ́lù tó pé òun náà ni ó gbújù nínú tó lè kó parun báyà ẹbọ ti ṣe lọ́fà ṣe ìtọ́nà lórí igu tí ọba ti sún ọmọ ènìyàn débi ẹbọ onáni kọ múrù pẹ̀lú ọlọ́ọ̀bá ọlọ́run sí dẹ̀dá rẹ̀ والشرك بالله يتناول الشرك بالربوبية أو ألوهية أو أسماء أو صفات شرك بالله يتبقى للرعبة أقصنوا شرك بالربوبية نبي الدعاء للرعبة إسي للرعبة أين فهم كم قالنا ومسلمين لا أكبر محمد بن عبد الوهاب أنصر كانوا تلاعي كاتموكا نسوك بي kẹfẹ́rí mùsùlùmí ní ìsìn ó ju kẹfẹ́rí kẹfẹ́rí àìsíkò àlẹ́bí Muhammad lọ kẹfẹ́rí mùsùlùmí ní ìsìn ó ju kẹfẹ́rí àwọn kẹfẹ́rí àìsíkò àlẹ́bí sẹ́lẹ̀m lọ ó ń torí kẹfẹ́rí àwọn ayéjọ́ àwọn ń ṣẹbọ pẹ̀lú àníyàn pé àwọn ń pe àwọn òòṣà yẹn kó mú àwọn súnmọ́lọ̀ nù tí bá bẹ̀rẹ̀ pé ta ló dá ń kọ̀ǹtó òjò wọ́n mọ̀ fọ́lọ́wọ́ bá ní àmá àfáà mi mi lónìí ó gbàgbé àwọn kàmbẹ̀lọ́pẹ̀ ní àkìtàbù àwọn àǹjáàbù tí ọlọ́run ò tún sí kankan àti kọ́kọ́ sọ́ọ̀tù tọ́lọ̀ bá ti ní òun fẹ́ sí kẹ́kẹ́ tó bá ní àwọn ọ̀gbà àwọn ọ̀gbà nù wọ́n wà á nínú àwọn tó ń tó ń tó pé àwọn ní àwọn ṣéhù ṣéhù nínú wọn pé ọlọ́run sọ pé obìnrin pé àkọ ọmọ fún odìmé ni abdulkọ́ ọdún ọgbọ́rọ̀ ẹ̀dùn odìmé jì ó jẹ́ kàtó odìmé jì ó di eyín ọ̀ká tó máa nú àwọn ṣéwù ọlọ́run kó sáà wà ní ó ní ìyákan náà ọba ṣéwù ọba <laughs> sọ fún pé tó bá ti bí ma ọmọ òun máa kú mama wọ́n yí mọ́mọ́ níṣẹ́ ò bá fún láyà kan ló bá fún mọ́rùn ó bá ti kó máa ń dàgbà ó máa ń lọ bí thirteen fifteen years old ah, láyà tí a rí iṣẹ́ ò kọ́ tí kò tó fún fún fún lọ́mọ yìí tí ọmọ yóò fi kúmọ̀ ọmọ lágbára ìyá ẹ̀ bá ní kún òtú kún òtí ẹ̀mọ̀ tó wà nù láyà lọ́nà sí wọ̀ ẹni ló bá tù ìtú báyìí bọ́mọ ti wúlò bọ́mọ ti kúnnù ìbá nípa ṣe wípé ọmọ tẹ́líkù ní kúmọ̀ ti kú ọ̀sán fún ṣe wípé òun lòun tú láyà mà tí wà ní kí ló ṣe ó kú dododo wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n mọ̀lẹ́kà kú lọ wọ́n bá mọ̀lẹ́kà lọ wọ́n bá wà ó ti bọ́ fún fún àlọ́ wọ́n bá tẹ̀lé ó dé sẹ́mà kẹrin ló wá bá rúgbìn ah ọkùnrin wá wá wá wá ẹ̀mí ọmọ tó gbà tí mo fọwọ́ àyẹ̀ngọ́ ọlọ́mọ àwọn orí ọlọ́mọ ìyá báyìí báyìí ó ní ah àsìkò rẹ̀ tó nìí bá mi rẹ̀ ó ní dabilom nígbà tí ìfẹ̀dẹ́ àwọn kan gba àpàtì àgbà tí bá jẹ́ ìrànlẹ́ ọmọ máa rán àpàtì ìfẹ̀dẹ́ kò mọ̀ máa <laughs> ó ní ọkàn gba àpàtì tó kọ́ àwọn ẹ̀mí sí ni ó ní gba àpàtì ọlọ́kọ̀ ó kẹ́ta gbogbo ẹni gbogbo àwọn tó kú jẹ́ ìwọ̀n ti jẹjẹ ó ní ṣe é ó ní which means kẹsìrì ní ẹlòmí inú wọn ó ju ti àwọn kẹsìrì jọ lọ kẹsìrì jọ nǹkan ò ní gbà ìpé ẹni òsì àwọn ìlágbára tẹ̀yìn àmọ́ ẹni gbogbo gbà pé ṣé ewu kan lágbára rògbò bí ọlọ́wọ́ ba àwọn ẹṣẹ́ ọlọ́wọ́ ba wọ́n lè kọ̀ntọ́rọ̀ ọba àkókò mọ̀tì ìyá bọ́lá mi yẹ bó ṣe rí ni قل يا يا وانت عن من خلق السماوات والارض كل كده يقول لك قالوا الله قل يقولون الله هنا ولا معني ولا مسافر ايوه لا ìbọ̀rẹ̀ ní bá ṣe bí kọ̀kọ̀ kọ̀máǹdì gbogbo ti tọ́lọ̀ ní kò sí ọlọ́run bá kó sàánù ní náà so aláwọn tó ń ṣe fi rúbò bíyà tó wà pọ̀ ọlọ́run bó lè sí kankan àti pẹ̀lú yọ̀ǹda àwọn akọ̀tàbù àwọn àǹdíàbù àwọn kútùbù náà àwọn olóògbà pé bẹ́ẹ̀ fi sí náà ọba náà ní kẹ́ máa sẹ̀wọ́n náà ọ̀kan ní Kamarudin fífúrú lọ fún wa pé wọ́n sọ pé àwọn gbọ́dá wà lè kíw fífúrú lọ sọ̀rọ̀ yìí o ó ní ṣéwù yẹn àti ọmọ lè kí ọjọ́ tíráàbù wọ́n Allah Allah Allah lọ́mọdé kí náà máa Allah Allah ibi ẹgbẹ́ bí tọmọ gẹ́gẹ́ wọ́n wà wọ́n ń tẹ́rì sínú omi bí ti ṣé òwú àwọn lọ sókè ṣé wà ní ìwọ ọ̀pàrẹ́ ọ̀pàrẹ́ èmi ń pè àlá wọ́n náà ń pè àlá owó máa pè mí ni pé yá ṣe ò èmi máa pọ̀ lọ́wọ́ lọ́rùn fìlà ọba ní yá ṣe bọ́lọ̀ sí làwọn méjì nù ó ní olóríyà ni which means ọgbọ̀rọ̀ tẹ́wà àdúrà sọ́lọ́ ọba àfi tó àwọn ó ní ẹwà gbogbo ẹni sẹ́rẹ̀ báyẹn ẹgbẹ́ ẹlòmíì ò sí ìdúmọ̀ pè ẹwà ọ̀dà tá à ń rí i torí bí ọkọ̀ tẹ̀ ṣìyà ọmọ ìlà bárẹ̀ ọmọ ìlà ọlọ́dí ẹyí ọlọ́mọ sọ̀wánù fẹ́sẹ̀ fi olùwòbíyà ní àwọn asùnmá wọ̀ sí fat àbí inú àwọn orúkọ ọlọ́ọ̀bà kó máa pè àwọn èèyàn wọn ní ọkọ̀ tó bí ti ọlọ́ọ̀bà wọ́n máa sí fọ́ ọlọ́ọ̀bà kó máa gbé fún àwọn èèyàn فمن اعتقد أن ما الله خالقا أو معينا يقول كذا فاوي من اعتقد أتبعني عقيدة أن ما لا يخالق بأن يعني كم بقول الله بعضهم جدعا ليه مثل السدع أو معين لا ما كان يقول بعد بلون لا عمونا لا لا لا لا لا فهو مشرك وشبوني أو أن أحدا سوى الله يستحق أن يوبل هذا بقى يعني بأن مين بلين الله بعد ذلك جوفي فهو مشرك وشبوني

bọ́ọ̀ sí lágbára làwọn èèyàn lágbára ọ̀ ẹgbẹ́ ní kò sí ogun tó bá náà kò sí ogun kò lówó ní kò ọmọdé ọmọ ogun pè náà fọwọ́ àbíkí ní kanyakanya kan wọ́n ní kò sáyé ìtara ẹjẹ́ ní ọmọ ìlà zarik lè sáàlà ní pé ọlọ́rọ̀ fi àsùnmá ìhìn fọwọ́ mọ̀ṣẹ́ríkùn ẹgbùn àwọn tára fà ń pè ní ọ̀ṣẹ̀bọ̀ ọ̀ṣẹ̀bọ̀ ọ̀ṣẹ̀bọ̀ àwọn annàlá ìṣẹ́wà alàlárṣì kan ìṣẹ́wà mẹ́lẹ̀kà alàlárṣì mọ̀mọ̀lẹ̀kàtìyì ìkọlọ́wọ́ bá olégun ọsẹ́pẹ̀sọ́mọ́ sára ó wà lórí àga ọlá rẹ̀ aṣẹ rẹ̀ bí ọba àlú náà ti máa tẹ légún lórí ìjọba rẹ̀ àwọn amọ̀ṣẹ̀ríkùn onáṣẹ́bọ̀ wà annàlá yanzilu minas samai duniya kanuzuli insan min asfal baitihi ila asfal baitihi min ala tí ẹ bá ní ọlọ́wọ́n ọba máa ń sọ̀kalẹ̀ sọ́mà ayé tálẹ́bí wíyẹn pé ìsọ̀kalẹ̀ ọlọ́wọ́n ọba dèédé bí aláàjì ọlọ́kàwà ní òkè sọ́mà rẹ̀ tí wọ́n ń sọ̀kalẹ̀ sí ìtọ́lọ́wọ́n ní tó bá di last part of the night ọlọ́wọ́n máa sọ̀kalẹ̀ sí sọ́mà ayé ìmọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni tí ẹ bá ń pẹ́ ah, aláàjì fúlàní pé àwọn èèyàn tó wà ní pálọ̀ rẹ̀ tó wá sọ̀kalẹ̀ láti ìlú ọ́fíìsì rẹ̀ tó bá sọ̀kalẹ̀ wa máa bèèrè tó máa ń fẹ́ bí a ń fi tó máa ń fọ́ lọ́wọ́ bá wí gbẹ̀yìn owó àmọ̀ṣẹ́rẹ́kù ọ̀ṣẹ́ bọ̀ ni pé wọ́n níbi ìgáàdì kan ní ìgáàdì olówó lárúbáwá kan wá wá afá lárúbáwá kan wá wá olówó yẹn wá báyìí ni àyínà aláàjì ó ní aláàjì fọ́kà samawati in zahaba zahaba wa in jalasa jalasa kun gol koy larawa na oni alhaji fuka samawati alhaji wa lórí lu sama lo yani lórí òkè lenu in zahaba zahaba ma lo ma lo wa in jalasa jalasa to asi de ko de odi odi yi ya be wele e ko tolo ba yani e yedi se bo pẹ̀lú Ọlọ́run ba Ọlọ́run mo ja ba na Ọlọ́run mo ba كنزول إنسان من أسفل بيت إلى أسفل بيته من أعلى فهو مشرك اللي يتوقع تسقى السيدة اللي لا تكي اللي نسبك قال الله تعالى قال تعالى إن الله لا يكفر يشرك به ويكفر ما دون ذلك لمن يشاء ọlọ́wọ́n bá kò ní forí jẹ tó bá ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ àmọ́ máa forí ẹ̀sẹ̀ tí ò tó ẹbọ ní fi jìyàn tó bá fẹ́ àbí ẹni tó bá fẹ́ yẹn àwọn afá àtúntò àlòdì ẹni tó bá fẹ́ túbà ọlọ́ọ̀fọ̀rọ̀jì ẹni tó bá fẹ́ ọlọ́ọ̀fọ̀rọ̀jì qala ta'ala innahu man yushrik billah kára pé ẹbọ ló lọ́gbọ̀n ẹni tó bá sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run ọba qad harama Allahu alayhi jannatu jannatu ọlọ́ọ̀bì sàlìjìnà léèwọ̀ fún wa ma'wa'un nar ibi yóò dàtí nínú náà wa ma liz-zalimina min ansar àwọn òṣèbọ̀ az ونين تيرن ولو وبين صلى الله عليه وسلم أن الشرك أعظم أن يكون من الدنايا بيتو أو الشرك بيتو بروج الناس وناني يسبق الولوما والجرم لا نبدأ أن لقوله حين سئل نبقى تنبيه لورك أي ذنب أعظم أتولوك بجلو nítorí pé an taj'alu lillahi nidan wa huwa khalaqakum òun náà ni kó múrù pẹ̀lú ọlọ́ọ̀bà ọlọ́run sì ṣẹ̀dá rẹ̀ walladhi khalaqaka wa awjadaka ọlọ́ọ̀bà náà ni ọba ti falladhi khalaqaka ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ wa awjadaka tó ní kọ́ máa bẹ wa amadaka tó dẹ̀ tọ́jú wa aadaka tó dẹ̀ pèsè wa rizqaka tó dẹ̀ pèsè kayfa taj'al mala'u nidan bóòlù sí wa wà rògbò pẹ̀lú ọlọ́ọ̀bà náà ولو أن أحدا من الناس كأقبل كنوع مني ولا وصل كنوع مني أحسن إليك من سدا داسي بما دون ذلك كيو توعما ورسالة سفوي تو وجعلت له النظيرا توعفا لكوي أن كان سوري فوي تيو تطلعوا onífọ̀nù jẹ láàárọ̀ onífọ̀nù jẹ lọ́sàn onífọ̀nù jẹ mọ́ra ìbálẹ̀ tí ó tútọ́ lọ́wọ́ bá sọ ọlọ́run fọ́lọ́lá fi ọmọ ìrọ̀dálẹ̀ لكان هذا أمر بالنسبة إليه كفرا وجهودا تبا تولاته كلمة أقوال أقول أقام ولا أقام فدا أراكم يلونا أفهم ذلك لي على يبوري على جدي بروكو أدين بẹ́ẹ̀ni ààrẹ gbẹ̀ẹ́ ni

mo wá dàtẹ̀ lẹ́ẹ̀kan lọ́gọ́ ọlọ́ọ̀bá tóbi lọ́gbà wọn tó bá wọnú ọkùnrin náà ibi kánà gbogbo ẹyẹ lọ omi kánà mọ̀mú lórí rí èyí tí nínú yóò lọ bí ayé nínú torí fífọ́ yóò lọ bí orí fífọ́ àbíbẹ̀ ẹ̀kọ́ ni ti apẹtẹ́sẹ̀ lọ bí kánì sí gbogbo àwọn ètò yẹn ṣé dókítà kan ní gbàmí sẹpẹrẹtì bẹ́ẹ̀ dàbọ̀rọ̀ àdàbọ̀rọ̀ àmìdì tó bá lórí ń fọ yóò ní kí ti máa ń sọ ẹni gbogbo fún ilágbárí ní agbárí jù kó lè bá yá ẹni bàbára ẹni ọlọ́run sì mú ètò yẹn yóò ní mo lọ bí orí ẹ̀ yóò sì sàn ògùn ọlọ́run bá ní orí tọ́lọ́run sì fún wa kò sí máa sọ àwọn alẹ́bí Muhammad ó láwọn oríkèéríkèé àwa 360 ni àwọn oríkèéríkèé ara wa olùjẹ́jọ́ ní 60 pé mo fẹ́ ka sísí oríkè pé ìkánná ìka ìsan kìíní ka wọ́n ìlànà àdìkì wọ́n kọ́ aláàjì ojúlarí búra aláàjì ojúlarí ó ń sàṣẹ dáadáa fún bàbá yẹn ojú ń dùn wọn láàrin kan báyìí ọdún yẹn ẹni pé ojú yẹn dùn wọn ojú yẹn ò dùn wọn o àmọ́ wọn lè sí sókè báyìí wọn lè sí báńkì ń síjú sókè báyìí àti kó national eye center wọn á bá wọn sí wọ́n ní aláàbí bọ́ lójú yìí ó ní àmì ah, ògùn ọlọ́run ni ipe ojú yìí lásán ìsàn márùn ní kọ̀ǹtù rẹ̀ ìsàn márùn ní kọ̀ǹtù rẹ̀ ọ̀tọ̀ ní ìsàn tí ń jẹ́ kórìnà ṣe pé yóò gbọ́ tíkáìtì kan yóò gbé nǹkan ẹ̀rọ ní ọpọlọ tọpọlọ fi mọ̀ pé nǹkan báyìí ọ̀tọ̀ ní ìsàn tí máa jẹ́ kó tì wọ́n bẹ́ẹ̀ ti dúbà tí tí ẹgbẹ́ ń pẹ́jú òfin tì ojú ẹ̀mẹ́rẹ̀ ọ̀tọ̀ ní ìsàn tí máa jẹ́ kó sí

tí wọ́n tó rẹwà kan ọ̀gá yìí afá Dr. Hassan Abdulhadi Abdulhadi Awal koliri bẹ́ẹ̀ni koliri wọ́n fẹ́ sọpúlẹ̀ṣẹ̀ fún wọn sọpúlẹ̀ṣẹ̀ ní orí rẹ̀ báyìí sọpúlẹ̀ṣẹ̀ fún mo wá ń sọ pé à iyo lè rí ẹ̀wọ́n sọpúlẹ̀ṣẹ̀ fún ní agbárí ìgbà ẹlọ́bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ kílọ̀kà àwọn ìyà gbogbo tí ń kọ̀tún ara orí agbárígbẹ́wà bí brain bọt sí àwọn mọ́tò tí wọ́n ti ní ìsinmi tẹ́gbẹ́ gbogbo nǹkan yẹn brain ball brain ní gbogbo ẹ̀ lọ́fàá pé orí ọmọ ènìyàn wà very very dangerous ẹ máa kàn án kó kankan wá kàn kó tó máa kàn ń kó bá tàbílì máa kàn án kó máa lè ṣe ibi sàn rẹ̀ tó bá yẹ ọ̀parí nù ọkọ̀ bọ́ àwọn six years lọ́mọ yẹn lórí ààrẹ wọ́n ń ṣe ọdún ni ọdún ààwẹ̀ mílíkẹ́tì ló bá kọlu gánà lé wọn bí o sì mọ kàtí ṣe mánu ọmọ pé mo fẹ́ jẹun ọmọ pé mo fẹ́ mọmi ọmọ pé mo fẹ́ tọ̀ ọmọ pé mo fẹ́ gbọ̀nsẹ̀ for six good years wọ́n kọ́ yìí ṣíkà àìmọye nígbà wọn pa wọn sì pé kò sí dáhùn bẹ́ẹ̀ ṣe sí fa àwọn òṣèré gbogbo tó wọn tọ́ ẹ̀ká yẹ̀wò àwọn yẹ̀wò kò sí ìfẹ́ tó ṣe ní agbèrè ọlé ó di for six years ni bàbá yẹn fi tọ́jú bàbá yẹn bàbá bàbá yẹn lọ sàlẹ̀ fún wa tí yìí mi ò ní interest ní ọ̀rọ̀ yẹn alájì láwàl ọ wa sọmọ ní Abubakar òun náà wa sọmọ náà ní Abubakar níbi níbi wa ó di wa ògùn ọlọ́wọ́ bá lára wa púpọ̀ ọlọ́wọ́ ẹ̀kú lára wa ọlọ́wọ́ wà láì kíyàmù náà. نعم وبين صلى الله عليه وسلم أن الشرك أعظم ما يكون من الجنابة جنايا والجرم الرسول دعت فيه ما داء تكتب جنان يقول الله بقوله حين سئل أي ذنب أعظم ما بيقول السؤال تجوني أن تجعل لله ندا وهو خلقك قومر وبا نقول استدعى فالذي خلقك وأوجدك وعمدك وعادك ولبكك كيف تجعل الملأ ندا وما تنفولو تدي تمدي كما به تنفولو جاي تنتوجو بولو سي عملو مي لورو كلو ولو ان احدا من الناس كبل كانوا منيا احسن اليك بس دا داسي بما دون ذا انت تبعي فجعلت لا النذير وامر كلو كلا فجو كلو فكان هذا امر بالنسبه اليه لدوتيه ìjọ́jẹ́ fún yẹn kó fòrán àìmórí ni wọ́jọ́ ó dáná àtà aláìkàkàkún tó pé alátakò alẹ́kálú báyìí tó náà ọlọ́ọ̀bá mọ́sá fọ́rọ̀ yìí wọ́lọ́ọ̀bá sáánú wọ́lọ́ọ̀bá mọ́já mọ́rún pẹ̀lú ọlọ́ọ̀bá àwọn nǹkan wọ́n yíwa very very important náà pàájùlọ ṣirkù fi rububiya wa ṣirkù fi olóhíya wa ṣirkù fi asma abdulaziz عرفوا التوحيد الربوبية سلاحين تنقل التوحيد الربوبية ثم عرف ينقسم التوحيد إلى ثلاثة أقسام توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات ثم define سلاحفها توحيد الربوبية Mm-hmm. àwọn nǹkan wọ̀nyí wà very very kẹ́ mọ̀ wọn tó bá ní ìfúrádùlá ìmọ́lọ́ lọ́kàn ìfúrádùlá fi khalqihi nípa jẹ́dà rẹ̀ wọ mulkihi nípa ìjọba rẹ̀ wọ af'ali àti iṣẹ́ rẹ̀ ó di ìfúrádùlá fi khalqihi wọ mulkihi wọ af'alihi láàrídàlá kò sórùkú kan fún kò sí ọlọ́run ọba míì nílùú míì ní ayé míì tó náà ṣerú nkìtọ́lọ́run ṣe kò sí obi wọn pè ní ìfọ̀rọ̀dúnlá fi khalqihi wa mulkihi wa afọ́ ìwọ́n tó bá gbẹ́lẹ́ ìgbọ́ kẹ́lìkan wá sọ pé ẹnìkan bẹ ṣéwù kan bẹ tí wọ́n tó ọmọ ibi rububiya yẹn di rab rab rab wọ́n di yọ rububiya ó di wa tí wọ́n ń tawhid olówó ẹlẹ́gbẹ̀gbẹ̀lẹ́bà ma títóbi rẹ̀ àwọn afáàlẹ́ olóòrùn bẹ̀rẹ̀ Qur'an alhamdulillahi rabbil alamin rab olóòrùn parí Qur'an kula a'udhu bi rabbin nas rab rububiya tawhid al-asma wa sifat òun náà ni orúkọ ọlọ́wọ́ àti ọlọ́wọ́ ni alhamdulillahi rabbil alamin lọ́wí arrahman arrahim maliki yomidin ilé malik olóba òun ni ọba tí ń kẹwàá òun ti ní everything ni ifradullah fi asma'ihi wa sifatihi la nazira la kò sí ẹja fi wí ọlọ́ba la nazira la mo sára ìfún pé àwọn àyà mẹ́rin kan bẹ́ẹ̀ ní tí gáìdì yẹn bí tọ̀hídì ti pàtàkì náà tí mọ́ sára yìí fún wa pé àwọn àyà bẹ̀ òun ni ó gáìdì rẹ níbi tọ̀hídì ti fà sábẹ́ bí rántí. ومن يعني سبحان ربك رب العزة عما يصفون ọlọ́run bá mọ́ gbogbo sífàtí ma bọ́ ẹ̀ which a gbọ́dọ̀ pí tí ò ọlọ́ba mọ́jú gbogbo sílẹ̀ tó fẹ́ fọ́lọ́ba lọ ó di náà ọ̀ṣẹ́un lẹ́yìn sọ̀kàmẹ́sì ìṣẹ́un owó sẹ́mi olùgbẹ̀sẹ̀ kò sí dára fi wọ́lọ́ba kò sí lẹ́yìn sọ̀kàmẹ́sì kò sí kò sí nǹkan náà ṣẹ́un yẹn wá ní akíra ni kò sí nǹkan náà màláíkà ni èyí àyàkíníkà ni ọmọ ìlànà ọjọ́ máa wo ẹ̀dá malaika jibrilu alayhi salatu wa salam arúgbó ah ẹ̀dá ńlá ni àmọ́ sílẹ̀ síbẹ̀ náà ìmọ̀ bẹ̀rù ọlọ́ọ̀bà ó ní ìyẹ́ tí máa fífò 600 méjì kan bẹ́ẹ̀ kì í lo àfi lóru di lẹ́tọ̀ kọ́dọ̀ nínú Ramadan tó bá ta méjì yẹn tó bá ta méjì yẹn tó bá ta méjì yẹn tó bá ta yọ́ tayọ̀ bí tóòrùn ti yọ ó sì tayọ̀ bí tóòrùn ti wọ̀ mo ní wà bọ́ sí sọ́pọ̀lọ́ wá gbé tó bá méjì kìí lọ àbíjọ oníyàn alóòjọ lẹ́lẹ́tò kọ́dọ̀ tí gbogbo àwọn màláíkà wà lábẹ́rẹ̀ tẹ́lẹ́sẹ̀lẹ́ màláíkà túnkìní wọ̀rọ̀ òfìyà rúhù yẹn màláíkà jùlọ yóò tàyẹ yẹn yóò wá tayọ bí tó rùn sí wọ̀ ó sì tayọ bí tó rùn sí wọ̀ níbo yóò àbọ́ sí sọ́pọ̀lọ́ yẹn gbé tí bá mi wo títóbi ọlọ́run ọba mi subhanahu wa ta'ala pé lẹ́sàkà mi ìṣẹ́ òun wọ́ sẹ́mi olùbàṣẹ́ Allahu akbar wọ́n máa sọ̀rọ̀ tẹ wọ́n máa sọ̀rọ̀ tẹ wọ́n máa sọ̀rọ̀ tẹ bí fúlàní tí ọlọ́símẹ́kà tí wọ́n wá 10,000 alákàbálì dìbò goma alákàbálì dìbò goma àwọn fúlàní nàìjíríà kan náà tó ń dáwọn tí wọ́n ti kó wa jẹ òun alágbẹ̀rẹ̀ ó wá rí pé dìbò goma rẹ̀ yìí ń disturb òun bó ti kọ́ bá kùn bó ti yọ dìbò goma nù ah aláyàkàlùbá olóyẹ́sì kìtẹ̀lú náà gba àdúrà tòun ó ní ọmọ ìyá bíbí Islam kò wá sí èdè náà gbogbo àwọn náà ń kọ́ra ní professor professor professor in Arabic professor in English ó lè jẹ́ pé dìbò jìnnà lọ́gbọ́ àbọ̀dé ìkànnà lọ́gbọ́ ìjà professor kò gbọ́ kàdínmẹ̀wò kàdínmẹ̀wò kò gbọ́ ó ní ọlọ́run ọba mi àtàmì kò sí ní tí ọ̀bọ̀ tí gbogbo ẹgbẹ́ yìí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀rọ ọba mi gbọ́ soko sí dábẹ́ lu eléyìí ni àsìfá ọlọ́ọ̀ba sìfá ọlọ́ọ̀ba ìyá kẹ́nà abdu ayé tawhid olùbòdìyà ni kò sẹ́dá jẹ́rú fàfọ́ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ kì tawhid olùhìyà ọlọ́ọ̀ ni kula a'udhu bi rabbin nas maliki nas asma wa sifat ilahi nas ibi ilah ibi ilah wọn ti jọ kíni olùhìyà ifradullah fi ibadatihi la sharika la ọlọ́ọ̀ba ni kalama joseph àgbọ̀rọ̀ jọ́sẹ̀ lómi àfọlọ́ọ̀bà ẹni kan ò sì lágbára ju ọlọ́ọ̀bà lọ subhanahu wa ta'ala kò dé kò sẹ́jọ́ lágbára tó ọtí mọ̀ sífẹ́ ọlọ́ọ̀bà ẹni kan bẹ́ẹ̀ lágbára ah, ẹni kan lè halẹ̀ mọ́ torí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wà dúró ti direct very very important kama wọn tàrífàtì wọ̀nyí àwọn tàrífàtì ni mo fọkàn wa balẹ̀ ó di wà pé ọlọ́ọ̀bà nìkan náà làájọ́ ti fún ọlọ́ọ̀bà nìkan ló ní àwọn orúkọ tó ga jùlọ tí ó sì jáde lúwé ọlọ́ọ̀bá lọ́rọ̀bá lágbára ọ̀wọ̀wọ́ kàwé yòní wọ́n tó lágbára ó lè ọba tó pé agbára kankan olùgbòrí agbára rẹ̀ kó mi alágbára èèyàn agbára kan ju agbára ti lọ ó lè bá sagbára bá ti bá kó sí ntẹ̀lómi bẹ̀rẹ̀ ó àmọ́ agbára ọlọ́ọ̀bá kò sí agbára tó yóò ju ọlọ́ọ̀bá lọ ọlọ́ọ̀bá سبحانك اللهم بيمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم وعليكم السلام تمنى يكون أنت في سبيل الله